ẹ kú dédé ìwòye ẹ̀yin ará ilé èrò ọ̀nà ará ilé tó jókòó tí wọ́n fọṣọ abẹ́ni tó ń jẹ wọn lọ́wọ́ gbogbo yẹn pátá ni mo kí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lórí ètò akíyín la wà lénìí ẹ dẹ̀ ti mọ̀ wípé èmi ọmọ yín náà ni alábàárò yín alábàásọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹni tó jẹ́ wípé tí ẹ bá ti rí ẹ máa ti máa wò wípé à owó rè èmi Adébísí ọmọ Ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú Èkó ẹ mọ̀ pé gbogbo ènìyàn máa ń sọ wípé Ìjẹ̀bú o Ìjẹ̀bú o Ìjẹ̀bú tó bá ti ní Ìjẹ̀bú o máa ní à kékeré ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni arúgbó ìjẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ ìjẹ̀bú owó ìtọ̀ ìjẹ̀bú owó ṣẹ́ni tí ẹ bá ti rí mi kìkì owó lẹ rí ṣẹ́ni aṣọ tí mo wọ̀ yìí nǹkan tó ń bẹ lábẹ́ aṣọ yìí owó ni ẹ fẹ́ kí n máa gbọ̀n sílẹ̀ fún yín ẹ má ṣe ìyọrùn ẹ wò lórí ètò akínyín ni àwà yìí ẹ mọ̀ wípé Yorùbá máa ń sọ wípé ẹ ilé là ń kérò ilé ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà ẹ kú jíjẹ là ń kẹ́ni tó ń jẹ wọ́n tún máa ní ẹ kú mímu èwo lẹ kú mímu téèyàn bá tún wá kú wá ní ẹ kú sínsìn o téèyàn bá bímọ wọ́n ní ẹ kú ọwọ́ lómi ẹgbẹ́ tó bá bímọ ṣé kò ní fọwọ́ sómi náà ni aṣọ àwọ̀ ẹ̀fọ́ ọmọ afọṣọ ọmọ aṣọ oríṣiríṣi bí omi bí omi náà ni. lórí ètò akínyín lẹ́ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé oríṣiríṣi kókó ọ̀rọ̀ la máa mú wá sí etí ìgbọ̀nyín kájẹ máa jọ ń jomi toro ọ̀rọ̀ láti pè àkíyèsí wa sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti àti wípé láti fi tó wa létí àwọn nǹkan tó yẹ ká máa ṣe àwọn nǹkan tó jẹ́ wípé ó tọ̀nà láti máa ṣe ẹ mọ̀ wípé yorùbá yorùbá ló ní kíni ló ní ọ̀wọ̀ òun wá sọ fún yín pé kókó ọ̀rọ̀ mú wá lénìí òun ni à ń pè ní ọ̀wọ̀ ara ẹni hmm. ọ̀wọ̀ ara ẹni yorùbá ní àwọ̀ ló má tẹ́ ọ̀wọ̀ ara ẹ̀ ló mọ̀ nítorí pé ẹni tó bá mọ̀ ọ̀wọ̀ ara ẹ̀ ó máa ṣoríṣi nǹkan tó jẹ́ wípé ẹni tí ò tó gan á fi àbùkù dà sí lára á ṣe nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn kàn wọ wípé ah, ṣé ó lè yẹ kó jẹ́ wípé ẹni yìí ló ṣe nǹkan tó ṣe yìí ṣé ó lè yẹ kó jẹ́ pé ẹni yìí ló ṣe nǹkan tó ṣe nítorí pé kí ni kò mọ̀ wá ara ẹ̀ ni téèyàn bá mọ̀ wá ara ẹ̀ á wà ní ipò títí ẹ̀ á ṣe ohun gbogbo ní ìwọ̀n tó wọ̀n sí àwọn olóyìnbó tẹ̀ máa ń ṣe dáadáa wọ́n wá gbé lárugẹ wọ́n wá ní self respect ṣẹ́rí self respect yìí ó ṣe iyebíye gan tó jẹ́ pé tí èmi bá ní ọ̀wọ̀ ara mi tí ẹ̀yin náà ní ọ̀wọ̀ ara yín a ní ṣẹra wa láṣẹ̀jù a ní tẹra wa látẹ̀pa a ní ṣe burúkú síra wa kódà a ní ní ara wa lára ẹ wò ẹ jẹ́ kí n má tí ì bòkó lọ sílé olóró nítorí wípé ó ní kókó ọ̀rọ̀ tí a máa sọ lórí àkórí tí mo mú wá a máa mẹ́nu bà kókó mẹ́wàá tó ní í ṣe tó jẹ́ pé ìgbésí tó yẹ kí àwọn ènìyàn tó bá ta bá mọ̀ pé ẹni yìí o ó mọ̀ wá ara ẹ̀ lóòótọ́ àti máa rí i ṣé wọ́n rí kó tó di wípé mo máa mẹ́nu bà àwọn kókó tó ṣe pàtàkì mẹ́wàá yìí àwọn tó jẹ́ wípé tí ẹ̀yin gan bá ń gbọ́ ẹlòmíì ó lè máa ṣe nǹkan kó má mọ̀ nǹkan tóun ṣe ò dáa ó lè máa ní àwọn ìwà kan tó dé wípé akọ̀wé pé ẹ̀ ṣèbó nọ́mà ṣe bí ẹbí mi ni ṣe bí ará mi ni àní mọ̀ wípé a ti ń kọjá àyè ara wa àwọn eléyìí ló máa fún wa ní guideline láti má kọjá iye ara wa kó tó wá di wípé mo máa wá mẹ́nu kókó mẹ́wàá yìí màá kọ́kọ́ jẹ́ kí a lọ sí yàrá òkè ọ̀nà ká lọ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajó ṣé mọ̀ wípé ṣiṣẹ́ ṣiṣẹ́ ó yẹ kó ṣe kí ni kó lákòókò ìgbádùn a nílò láti ní àkókò ìgbádùn ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí yàrá òkè tá bá ti fẹsẹ̀ rajó tán tá ti gbọ́ orin tí a ti jó àwa ṣe kí ni àwa fìdílélẹ̀ àwa jókòó àwa máa jomi toro ọ̀rọ̀ kókó tí a mú wáyé láti mọ bí a ṣe lè máa ní ìwọ̀n ara ẹni nítorí pé ìwọ̀n ara ẹni ó ṣe kókó yorùbá bọ̀ wọ́n ní wípé ilé òfìfo kò kì í dáràn dèèyàn bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wípé tíyàn bá ṣe ṣe ilé ẹ̀ tó mọ̀ wípé kò síyàn kankan kò sí pé àtàyè kí ló dé tó dábọ̀ mi síbi ìbà kí tó ṣe kíní kan dé dáràn dèèyàn ilé òfìfo kì í dáràn dèèyàn wọ́n dẹ̀ ti ní gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kàn yẹn wípé ẹni tó bá wọ ìlú tí kò tẹ́ ó ṣe kí ni ó mọ ìwọ̀n ara ẹni tó túmọ̀ sí wípé ọ̀wọ̀ ara ẹni ó ṣe kí ni ó ṣe kókó ó yá níbẹ̀. <laughs> Oh, orin yìí ní agbára ìjẹ̀bú afọ́ onẹ́ẹ̀nẹ́ ẹ jẹ́ kí n padà rédè mi ó dàbí fọ òde yẹn ẹ máa nílò láti gbọ́ ní wákàtí tá a wá yìí nítorí fọ ìjó tá a lẹ́jọ́ lọ jó yẹn mímọ̀ bí àwọn ẹjọ́ dáadáa mo mọ̀ kọ̀ọ̀kan sì bẹ́ẹ̀ ṣe lè jó èmi ìjójú wọn lọ. ẹ wo gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mò ń jẹ bú máa ń sọ̀fọ̀ onẹ́ẹ̀nẹ́ ó ti yé yín ní ìsinyìí ẹ wo má jẹ́ kí n bò kó lọ sílé olóró ṣé mo rí pé àkórí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní ọ̀wọ̀ ara ẹni bó tẹ̀dọ̀ di wípé àjọlọ gbọ́ orin àjọlọ jó mo sọ wípé a máa mẹ́nu bà kókó mẹ́wàá kókó mẹ́wàá tó jẹ́ wípé àwọn èèyàn máa fi mọ̀ wípé àìní yìí o ó mọ̀ wọn ara ẹ̀ ṣé rí àkọ́kọ́ nínú kókó yìí òun ni wípé má retí nǹkan lọ́wọ́ èèyàn ní àretí jù ṣé rí ó dà pé Yorùbá tí mo sọ yẹn kò rí eyín má retí nǹkan lọ́wọ́ èèyàn ní àretí jù nítorí pé tí a bá ti fi ìgbàgbọ́ wa sínú èèyàn kan wípé ẹni yìí ló lè ṣe é a lè ṣìwà wù ọ̀pọ̀ ènìyàn tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ béèrè nǹkan tó bá nílò ìrànlọ́wọ́ wọ́n ti fi ọkàn sí wọn ti ẹ̀fẹ́ mọ̀ bóyá ẹni yẹn ò ní lọ́wọ́ o àbí kò ní lọ́wọ́ o o kò mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe ń rí owó ẹ̀ o á wá wò pé àṣẹbẹ́ ẹ̀gbọ́n mi ni àṣẹbẹ́ ẹ̀gbọ́n mi ni ìgbà tó ṣàṣe wà lọ́dọ̀ wa ṣèbí ìyá mi ló máa ń fún lóúnjẹ láàárọ̀ ṣèbí ìyá mi ló máa ń fún lóúnjẹ lọ́sàn-án á wá máa retí àwọn ìrànlọ́wọ́ kan tó bá lè ti ń di wípé ó ti ń retí ìrànlọ́wọ́ ní àretí jù tí ẹni yóò bá wá pàpà ṣe á wá àìmọ̀ nǹkan tí ẹni yẹn ń gbé ṣe nítorí pé o ò mọ iná tó ń jó ní kálukú lábẹ́ aṣọ ó bí ẹni yóò tẹ̀ wá ní lọ́kàn wípé òun fẹ́ ṣe fún ẹ o ṣùgbọ́n kò tí ì ní lágbára ó kàn lè pé ó wá à ah, bọ́dá mi kí ló dé ṣé mo ṣe pé máa fún mi lówó ni ẹ ẹ̀ lè sẹ́ǹdì ẹ̀ ẹ ṣe kíníkan kìnìkan ṣé mo wí pé ẹni tó ń sọ̀rọ̀ sí bó ṣe wù wọ́n yẹn o tún ń ṣe ìkọjá àyè fún nìyẹn ó sì ní wípé mọ àgbàlagbà kò mọ àbúrò lábúrò yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ẹni tó fẹ́ lọ sin ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò tó mú àbúrò ẹ̀ gbẹ̀yìn túmọ̀ wípé àpẹẹrẹ pé bó ṣe máa ṣòun náà ló ṣe ṣe tẹni iwájú tó túmọ̀ sí wípé nínú ìrètí wa lọ́wọ́ ènìyàn a ní láti ṣe níwọ̀ntúnwọ̀nsí nítorí pé tí ìrètí bá ti ń béèrè nǹkan lọ́wọ́ èèyàn jù àwọn ẹni tó ń béèrè lọ́wọ́ ẹ̀ wa sùn ẹni àwọn wò pé wàhálà ẹni yìí ti pọ̀jù jàre ọwọ́ tó yẹ kó fún ẹ bí wọ́n ti ń wò wípé àbúrò mi yí ọ rárá o òun náà ń gbìyànjú o ṣùgbọ́n ẹni tó ń pè lápèjù tó jẹ́ wípé òní fún mi ọ̀la fún mi ọ̀túnla fún mi tó bá ti yá á wò wípé ẹni yìí wo tó bá ti wá ń pè é kò wá ní gbé pè é mọ́ tó bá bí ọwọ́ ní nǹkan kan tó ṣe pàtàkì tó fẹ́ sọ fún kò ní lè dá ẹ lóhùn mọ́ nítorí pé kí ni o ti kọjá àyè rẹ òun ló túmọ̀ sí wípé ọ̀nà kan nìyẹn láti mọ̀ wá ara ẹni ẹ wá gbọ́ o mi ò sọ wípé kí a má nílò ìrànlọ́wọ́ ènìyàn o àbí tá a bá rẹ́ni tó lè ràn wá lọ́wọ́ ká má béèrè rárá o nǹkan tí mò ń sọ ni wípé ká ṣohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsí má joyè alátẹnumọ́ àpẹẹrẹ pé èèyàn mọ̀ wá ara èèyàn nìyẹn tí o bá ṣèlérí fún mi wípé à máa fún ẹ ní nǹkan jọba ẹ tí mo bá ti pè é wípé à àǹtí mi ò ẹ̀dẹ̀ nípa fẹ́ fún mi ní nǹkan o tí mo bá ti wá rí wípé àpò etí ìyọ máa dúró lórí ọwọ́ mi màá tún fi àsìkò díẹ̀ sí kó tó di wípé mo tún máa ṣe kí ni mo tún máa béèrè ẹni yẹn gó tó bá béèrè ẹlòmíì ó tiẹ̀ wá bàjẹ́ débi wípé ó lè béèrè owó oúnjẹ láàárọ̀ kó béèrè lọ́sàn ẹjọ́ ẹni tẹ́ ń pẹ̀rù wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ ń wo yóò máa ń rẹ̀ o kò sí bó ṣe lè gbé tó ó máa ń rẹ̀ mi ì ní wọ́n ká má béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ èèyàn nǹkan tí mò ń sọ ni wípé ẹ jẹ́ ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsí. kókó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ mẹ́nu bà òun ni wípé ẹ má wá ẹni tí kò wá yín. Hmm. ṣẹ́rí àwọn èèyàn wọn ọmọ nǹkan tí wọ́n ń pè ní àyè ọ̀pọ̀ èèyàn ní ọmọ nǹkan tí wọ́n ń pè ní àyè ọ̀pọ̀ èèyàn ló ń dé wípé wọn kì í mọ̀ wípé àkókò yìí o ó yẹ kẹ́ni yìí dá wà àkókò yìí o ó yẹ kẹ́ni yìí dá máa ronú wọn kì í mọ̀ ah lágbèjà ṣe ti wà nílé tó bá ti lè sọ pé mo wà nílé báyìí kúrúkúrú ẹ̀ ti délé ẹ̀ kéde mo wípé ẹni tí ẹ bá lọ bá ń lé tó jẹ́ pé kò fìwé pè yín kì í ṣe wípé inú ẹ̀ dùn sí ọ̀pọ̀ èèyàn ní lè sọ wípé ah ah mo dẹ̀ ti fẹ́ máa jáde o àbí bó ṣe wáyé kò tẹ́ mi lọ́rùn wọn ò ní lè sọ wọn á máa ṣe kí ni wọ́n máa fi wà wò bá ti ń di wípé o lọ lé onílé lẹ́ni wọ́n gbà ẹ́ lálejò o lọ lọ́la wọ́n gbà ẹ́ lálejò ó tún dọ̀ tún lọ tún lọ ah ọ̀rẹ́ mi tí wọ́n máa fi lọ ní ẹlẹ́ẹ̀kẹrin ìwọ má tiẹ̀ tí ì lọ tó bá fẹ́ já irọ́ mi ìwọ kàn pé ẹnìyẹn pé hello adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó oṣó wà ń lé o akọ́gbẹ́ pé ah mi ìsín dé bí mo ṣe wà yóò náà bàdàn ní mo wà báyìí nítorí kí ni òtí ń tẹ́ nìyẹn ṣé yóò pé ènìyàn ti dé wípé yorùbá nípa ọ̀nà jíjìn gbà mí ó máa ń fi ọ̀wọ̀ fún yàn tí distance dọ́wọ́n olóyìnbó ń pè ní distance tó bá fẹ́ tá a bá jọ̀rẹ́ àjọ gbé papọ̀ tó bá fẹ́ rí mi ó máa ní lórí kókó kí ṣe gbogbo ìgbà ilé mi ṣọ àbí kó máa tójú bọlé kiri máa rìn káàkiri ọ̀pọ̀ èèyàn wọn ọmọ wọn ara wọn ọmọ máa tójú bọlé ni ẹlòmíì báyìí kó gbélé flat ilé flat ilé pé ìwọ àti orí ẹnìkan wọn ṣì bọ́ta ìjọba máa délé oní eh, flat oní flat àwọn ni ẹ ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ṣé dáadáa ni ẹ wọ́n dẹ̀ mọ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ ìyá mi jẹun ẹ kinní kan ṣe kinní kan àá àá àá àá ó pọ̀ ẹ ṣe kí ni ẹ mọ bí ẹ Yorùbá máa ń sọ nǹkan pé gbé jẹ́ ń lé ẹ Yorùbá dẹ̀ máa ń sọ nǹkan kan o wọ́n ní wípé tí ará ilé tẹnu tó ní tó bá ti ń tàpárí iṣu wọn ni ìwọ náà ṣe kí ni máa lọ lé ẹ kì í ṣe gbogbo ìgbà nìyẹn máa máa ṣe ṣóṣóṣó káàkiri ẹ wò ó ẹ jẹ́ kí n sọ fún yín ọ̀nà mìíràn tá a fi lè ní ọ̀wọ̀ ara ẹni nìyẹn tó jẹ́ pé wọ́n ti máa ìgbà míì gan o lè má ní nǹkan tó ń ṣe tẹ́kọ̀ọ́ pé ẹ pé à ẹ ò lè jẹ́ ká lọ síbì kan à bẹ́ẹ̀ wá máa wò ó ó dẹ̀ ní iṣẹ́ kan tí mò ń ṣe lọ́wọ́ bí a ti mo bá ṣe tán màá pè ẹ́ padà ẹni tó pè ẹ́ lálẹ́ àkọ́kọ́ tó sọ fún pé oníṣẹ́ tó ń ṣe tó pè lẹ́lẹ́kejì tó ní pé oníṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n pé kò ní pè lẹ́lẹ́kẹta àwọ̀ pé ọ̀ bàbá wulẹ̀ pé lè ilé kan máa ń bízì ní tiẹ̀ ni oníṣẹ́ tó ń ṣe tó túmọ̀ sí wípé wọ́n máa fún ẹ ní ọ̀wọ̀ ara ẹ̀ wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bíi títí ẹ nìyẹn wípé à tó bá máa pè é gan ìgbà tó bá máa sọ fún wọn wípé ó wà available àwọn gan máa wò wípé à kódà ó ti ṣe dáadáa ọ̀nà tá a lè gbà fi ọ̀wọ̀ fún ara ẹni nìyẹn. Hmm. ṣẹ̀wádìí ẹlẹ́ẹ̀kẹta hmm. ó ṣe pàtàkì ó ṣe kókó má jẹ́ alábòsí ènìyàn. tí wọ́n bá gbé ẹjẹ́ ẹlẹ́jọ́ wá sọ́dọ̀ ẹ̀ wàá ronú sí i má tiẹ̀ gbọ́dọ̀ láti sọ wípé o fẹ́ ṣe ṣọṣọṣọ láwọn kan wà ó rọrùn fún wọn gan-an Hmm, ẹjọ́ ẹlẹ́jọ́ ni tó má ṣe déwájú ẹ bẹ́ẹ̀ ah ìyá Tọ́pẹ́ abẹ́ mọ̀ pé ìyá àfẹ́yá ìgbà tó ń gba ibẹ̀ yẹn àwọn ọmọ tó wọ́n paint ilé wọn kọ́lọ́ blue náà paint ẹ̀ ah ìgbà tó wọ́n wá kù ní blue yẹn wọ́n wá mú láìlá kan wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ wọ́n mú ṣé àwọn ẹ̀tún ah ìyàwó ilé ṣoṣoṣo ọmọdé ṣoṣoṣo àìlèkúrẹ́ ní ìjánu nǹkan burúkú ni a máa tójú bo ilé kiri máa ṣe fófòfò ọ̀rọ̀ lọ́rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ilé kẹta ẹnu ẹ̀ náà máa ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ilé kẹrin ẹni ẹ̀nà máa ti gbọ́ ṣé wá rí kókó èmi tí mo tún fẹ́ dì mú òun ni wípé má jẹ ju oní nǹkan lọ ṣẹ́rí ẹlòmíì tí wọ́n bá fún ní oore ọ̀fẹ́ wípé wá jẹun ó máa mú oúnjẹ tẹni ẹni tó pè yẹn á jẹ á tún jẹjẹ tó ní lọ tó túmọ̀ sí wípé a nílò láti kó ẹnu wa ní ìjánu ẹnu wa ta fi ń jẹun ìkàkó ní ìjánu tó bá pè ẹ́ sóde má jẹ jù tó bá fún ẹ ní àǹfààní láti gba iṣẹ́ àti láti ṣiṣẹ́ má jẹ́ tó máa pa ẹni tó fún ẹ níṣẹ́ gan lára má jẹ́ ju ẹni tó ní nǹkan lọ òun kókó kẹrin ṣé wàá rí kókó karùn-ún kó tó di wípé mo máa mẹ́nuba kókó karùn-ún àwọn àtẹ̀jíṣẹ́ ti ń wọlé lóríṣiríṣi bó tẹ̀ ah Abímbọ́lá ní gbogbo kí n bá wọn kí ọ̀rẹ́ òun àtijọ́ ó ní ó péjọ mẹ́ta tí wọ́n ti ń ó ní pé kí n bá wọn kí Rúkàyátù ó ní ó dẹ̀ kú ọjọ́ ìbí òní o ó ní wípé à ń pẹ́ bíi pẹ́pẹ́ tí ń pẹ́ àjò gbogbo tí ń gbó. madam Kọ́yìnsọ́lá wọ́n ní pé kí n bá wọn kí ọkọ wọn Mr Johnson Bàdéjọ ẹ wo madam Kọ́yìnsọ́lá Bàdéjọ ló rán mi sí yín o wọ́n nípa ẹ kú ọjọ́ ìbí òní wọ́n dẹ̀ tún sọ wípé ẹ kú ayẹyẹ ìgboyè ìtẹ̀síwájú ní ibi iṣẹ́ ó wọ́n ní kí n bá wọn fi orin láìkì by Inyanya featured Davido and Kiss Daniel. wọ́n ní pé kí báwọn fi ṣe kíni kí báwọn fi gbalẹ̀ dèmí gan mo ti ṣe kíni mò ń jó nítorí wípé orin tèmi náà nífẹ̀ẹ́ sí náà ìfẹ́ yẹn pọ̀. ẹ wo ẹ jẹ́ ká sáré lọ gbọ́ orin yìí náà ká sáré lọ jó sí. ẹ má tàtẹ̀jíṣẹ́ yín wọlé o àti orin tí ẹ bá fẹ́ ẹ máa tẹ̀ wọlé nítorí wípé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀wé la máa ṣe máa ṣe kíni àánà máa máa ṣe kíni àmọ́ máa jáde fún yín ó yẹ níbẹ̀ ẹ ẹ ẹ tókò mi ọmọ tókò mi ẹ ẹ ẹ ẹ ẹ. ẹ káàbọ̀ sórí ètò padà ẹ wò èmi gan ti sọ́ra mi nù sínú ìjọ ìjẹ̀bú ẹ máa ń jó gan o kábà mú jó wáyé kábà mú jó ẹni gan òwò ni <laughs> ẹ wo, ẹ mẹ́jẹ̀ kí n sọ̀rọ̀ jù àtẹ̀jíṣẹ́ tí pọ̀ lóríṣiríṣi tèmítáyọ̀ tèmítáyọ̀ wọ́n ní wípé àwọn kí ara wọn wọ́n láwọn kíra wọn pé àwọn kàwé àwọn yege àwọn tó wá lọ sí ìpele àgùnbágirọ̀ àwọn tó wá ṣetán láyà àtàlàáfíà wọ́n wá gba ìwé ìgboyè ga wípé à lóòótọ́ o mo ṣetán o mi ò kú lọ́nà ọ̀pọ̀ yẹn ló ti kú o dúpẹ́ wọ́n wá ní kí n bá wọn play ṣayé by magic hey mo tiẹ̀ láìkì yín ẹ̀ tiẹ̀ ṣe kí ni mo lọ́wọ́ ẹ̀rọ ẹ wo Adétúndé Adékúnlé ẹ má bínú ọmọ Yorùbá ni mo wá ń pèpè kúpè ẹ wò ó ẹ jẹ́ kí a kó lọ gbọ́ gbogbo àwọn orin tí a ti jù sáfẹ́fẹ́ yìí kẹ́ wá ṣe kí ni ká wá fi ẹsẹ̀ rájú ẹ ṣe lè fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ o ẹ dẹ̀ má gbàgbé ọ̀rọ̀ tí à ń sọ lọ lórí ọ̀wọ̀ ara ẹni kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré ka àtẹ̀jíṣẹ́ yìí torí pé tí mi ò bá kà ẹni tẹ̀tẹ̀ ó lè bínú Tèmítọ́pẹ́ Sinmi lolúwa wọ́n ní wípé inú àwọn ń dùn pé kí wọ́n bá wọn ju orin sinmi ti afẹ́fẹ́ ló gbà ló gbà ha ló gbà ló gbà ẹ jẹ́ kí ni ẹ rọra o ó yá níbẹ̀ èyí ò wá pọ̀ jù ẹ wo ẹ̀yin ará ilé mi ẹ̀yin èrò ọ̀nà gbogbo ara ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé orí ètò akínyìn náà la ṣe wáyé gbogbo yín náà ń gbádùn mi àbí ní Orísun TV ní àwáyé tó bá jẹ́ wípé ẹ tí ì mọ̀ ẹ tó bá jẹ́ wípé ẹ ní àwọn ìpolówó tá ẹ fẹ́ ká bá yín ṣe ẹ ṣe kí ni ẹ sọ sí wa àwọn àbáyín ṣe kí ni àbáyín sọ sí àwọn ayé àwọn tó nílò láti rí àwọn àbáyín sọ sí wọn lórí ètò akínyìn náà ni a ṣe wáyé ẹ dẹ̀ mọ̀ kókó ọ̀rọ̀ tí à ń sọ nípa rẹ̀ ní èní òun ni ọ̀wọ̀ ara ẹni a dẹ̀ ti mẹ́nu bà oríṣiríṣi ọ̀nà tí a lè gbà fi ọ̀wọ̀ fún ara wa nítorí wípé tí a bá fọ̀wọ̀ fún ara wa kò sí ènìyàn tó lè fọ̀wọ̀ fún wa o tí a bá fọ̀wọ̀ fún ara wa ni a máa lè rí àwọn ènìyàn tó máa wò pé ẹni yìí ẹni ọ̀wọ̀ ni ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ ara ẹ̀ fún ìgbà tó bá fi ọ̀wọ̀ fún ara ẹ ni àwọn ènìyàn náà máa ṣe kí ni náà máa fi ọ̀wọ̀ fún ẹ. ẹ wò ó ṣe wípé a ti sọ tẹ́lẹ̀ wípé kí a má retí lọ́dọ̀ ènìyàn lápọ̀jù kí a má ṣe kí ni kí a má jẹ jo ní nǹkan lọ kí a má jẹ alábòsí ènìyàn kí a má jẹ aláfojú ẹni tó máa máa tọ́jú bọlé kí a má ṣe kí ni ká mọ ìwọ̀n ara ẹni àmọ́ wá tún wá tẹ̀síwájú nínú àwọn ọ̀nà tí a fi lè mọ̀ wọ́n ara ẹni tó jẹ́ wípé táwọn ènìyàn bá rí wa ní ìta ọmọ máa rí wa wípé ẹni yìí ẹni ọ̀wọ̀ ni torí ọ̀rọ̀ tí mo tún fẹ́ mẹ́nu lé yìí hmm, ó ṣe kókó òun ni ọ̀rọ̀ sísọ ṣe rí ọ̀rọ̀ sísọ nígbà míì a máa ń fi ọ̀wọ̀ fún ènìyàn nípa ọ̀rọ̀ tó ń sọ a dẹ̀ máa ń fi àbùkù fún ènìyàn nípa ọ̀rọ̀ tó ń sọ tó túmọ̀ sí wípé a ní láti mọ bí a ṣe máa máa sọ̀rọ̀ láwùjọ kí àwọn ènìyàn lè mọ bó ṣe máa máa ṣe wá láwùjọ wọ́n ní ìrínisí òun nìṣe ẹni ìsọ̀rọ̀ sí ńgbà mi òun ní ìgbà ẹni <laughs> èmi ni mo ní Yorùbá yẹ ìgbà ẹni tó bá ṣe sọ̀rọ̀ sí làwọn èèyàn ṣe máa gbà tó wọ́n sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ burúkú sí tó mọ̀ kókò lè gbà nígbà dáadáa tó jẹ́ ní tó fọ̀rọ̀ ire wọ́n ní ọ̀rọ̀ ló ń yọ òbí lápò ọ̀rọ̀ náà ló máa yọ idà lápò a máa ní láti máa ronú sí ọ̀rọ̀ kí a tó sọ ìwọ̀n àwọn ọ̀nà tí a fi lè ní ọ̀wọ̀ ara ẹni nìyẹn tó pé tí o bá ronú kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá gbé wá fún ẹ ló máa ṣe kí ni ló máa sọ jáde kì í ṣe gbogbo nǹkan tó bá wà nínú ego ló máa fi ṣe kí ló máa fi sọ̀rọ̀ ìyẹn náà ṣe kí ó ṣe kókó ká ṣe kí ká mọ bí a ṣe máa máa ronú kí a tó sọ Yorùbá bọ̀ wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó ṣe kí kó rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ èyí tó tún tẹ̀lé ni wípé àwọn èèyàn kan wà mi ò mọ bí mo ṣe fẹ́ sọ tí èèyàn ò bá ti jẹ ẹ́ lówó má pe ẹnikẹ́ni ju ẹ̀ẹ̀mejì àwa rí àwa rí pápá bá rí ẹ̀ ó wá wá pọ̀ jù owó ìwé pé nǹkan tó fẹ́ sọ yẹn ó ṣe kókó ó ṣe pàtàkì ó jẹ́ nǹkan tó lè tó jẹ́ pé tó o bá sọ nǹkan lè bàjẹ́ pẹ́niyẹn lẹ́ẹ̀mẹ́ta láì yorùbá ní wípé ní tó bá sùn la máa ń jí o a kì í jápe rọrọ tí ẹni tó ń pè tó bá rí wípé ìpè yìí ó ti pè lẹ́ẹ̀kínní ó ti pè lẹ́ẹ̀kejì kò bá ti níbi tí ohun ìpè ẹ̀ bá wà tó bá rí o máa pè ẹ́ padà ẹ jẹ́ kí ìpè wa kó jẹ́ wọ̀ntúnwọ̀nsì ṣẹ́ni mo tiẹ̀ léyàn kan kò sí bí ẹ ṣe dẹ̀ pé bá ti pè lẹ́ẹ̀kínní tẹ́ pè lẹ́ẹ̀kejì ẹ yá dáwọ́ dúró o tẹ́ bá fi lè pè lẹ́lẹ́ẹ̀kẹta kò ní pè ẹ́ padà ó lè dìjọ́ kejì tó bá tún wá sọ pé àwa ní kí ló dé ṣé mo dákú ni kí ló dé tó fẹ́ pè mí pa tó túmọ̀ sí wípé láì pé yàn jẹ wá lówó ẹ jẹ́ ká mọ bí a ṣe máa máa pè tẹ́rí ẹlòmíì tó bá máa fi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ báyìí tó bá máa fi yẹ̀ wò ó lè rí bíi miss call twenty ó lè rí thirty ẹ̀rùn tẹ́ bá máa dẹ̀ máa wo èèyàn yọ̀kan ló ń gbè kí ló dé sọ́mọ kú fún ni ṣé ìyàwó kú fún ni tí nǹkan tó bá tiẹ̀ fẹ́ sọ tó bá ṣe kókó tó ṣe pàtàkì tẹ àtẹ̀jíṣẹ́ ṣé bí àtẹ̀jíṣẹ́ lè fi ránṣẹ́ sí wa táwa ń ṣe kí ni táwa bá yín jù sórí afẹ́fẹ́ ẹ tàtẹ̀jíṣẹ́ ẹni yẹn kan tó bá rí àtẹ̀jíṣẹ́ àwòrán pé àǹkọ́ tẹ́ni ìfẹ́ bá mi sọ ó ṣe kókó ó ṣe pàtàkì ó ṣe kíákíá á dẹ̀ ṣe kí ni á pè padà àbí kó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ padà wípé mi ì ní lè pè nísìnyí o ṣùgbọ́n màá pè ẹ́ tó bá ti yá o tí mò ń sọ ni wípé ẹ jẹ́ kí ìpè wa kó jẹ́ ìwọ̀ntúnwọ̀n torí táwọn èèyàn bá ṣe mọ̀ ẹ́ lálápè pa tó bá máa pè wọ́n tó bá yá wọ́n máa ṣá ní blocking wàá kàn rí wípé o ò lè pè ní wọ́n máa di ẹ́ wájú gbàmù ẹ̀yìn gbàmù ọ̀wọ́ máa pè wọ́n wàá máa pè wọ́n wàá kàn máa rí wípé ìpè ẹ òun ṣe kí ni òun já sí ibòmíì tó túmọ̀ sí wípé ọ̀nà míì tí a ti lè gbà fi ọ̀wọ̀ fára wa nìyẹn torí pé àwọn èèyàn ò ní rí ẹ ní ìrírí pé ẹni yìí ó máa máa pè é ó tẹ̀ máa máa ní ẹ lára ni ẹlòmíì èpè máa ń ní lára tó bá ti ń pè jù ó máa ń ní lára ẹ jẹ́ ká díwọ̀n bí a ṣe máa máa pe àwọn ènìyàn tí nǹkan tá a bá fẹ́ sọ bá ṣe kókó ẹ jẹ́ ká tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀nà míì wà tá a lè fi bá ènìyàn sọ̀rọ̀ whatsapp wà ń bẹ̀ facebook wà ń bẹ̀ instagram ẹlòmíì bóyá kò tiẹ̀ rí fóònù ẹ̀ bẹ́ẹ̀ fóònù ẹ̀ wà ń sálẹ̀ ẹlòmíì tó bá dẹ̀ wàá pè yẹn báyìí ipò òjàjà gbé pè yẹn ọ̀rọ̀ burúkú ni ẹ ṣe fẹ́ sọ pé èrè kọ́lu mi ni ẹ fẹ́ ṣe à ah, ah, kí ló dé ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ṣé wá rí ọ̀nà mìíràn tí mo tún wá fẹ́ mẹ́nu bà hmm, àwọn kan wà kòkòrò jowójowó ni wọ́n àkókò bàbá mi kan láéláé àkùnfọn bàbá mi kan láéláé tọwọ́ ló máa ń jẹ kó kí n jobi mo wà ní mo wà ní tiwọn ah, kíní kan ah, mo wà ní ah, tó bá pẹ́ táyé àǹtí táyé ẹ̀ẹ́dẹ̀jọ́ mo ní ìdí five thousand naira ẹ̀kíní kan kò ní sọ pé ṣàlàfíà lẹ́wà mo ní ìdí ten thousand naira mo wà yìí ní tó bá pẹ́ káyìndé ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀ẹ́dẹ̀jọ́ ní ìdí three thousand naira jẹ́ ẹni tó máa ń fúnni ju ẹni tó máa ń gbà lọ yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ afúnni òkè ló máa ń gbé nítorí ẹni tó fẹ́ fún yàn ní nǹkan kò ní táwọ́ sísàlẹ̀ tí n bá fẹ́ fún ẹ ní nǹkan ó lè retí wípé kí n mọ́wọ́ mi báyìí tí wọ́n á ní mú un kò lè ṣeé ṣe ìwọ ló máa tẹ́wọ́ tèmi máa fi fún ẹ ìbùkún máa ń wà fún ẹni tó máa ń fún ni ju ẹni tó ń gbà lọ tóun yẹn bá tiẹ̀ rí ẹni rí ẹni tó máa ń fún ni ẹni ọ̀wọ̀ ńlá ni ẹ ẹ mọ̀ wípé fífún yàn ní nǹkan gbà mí ó lè jẹ́ nìyẹn lọ o ṣùgbọ́n mọ́ṣọ́ máa pọ́n ẹ lé mọ́ṣọ́ máa bọ̀wọ̀ fún ẹ wàá wá máa wò pé ṣé èmi náà lè léyìí e ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo wá mo wá nìkan ló jẹ́ tó bá jẹ́ pé lẹ́nìí mo wá ọ̀la mo wá kódà àbúrò tó kéré sí ẹ gbọ́dọ̀ ah, àpọ̀dá mi wo lò sí gan ṣé ẹ mọjú ká máa mú wá lọ ni nítorí pé wọ́n ti mọ̀ ẹ́ mọ̀ ẹ jẹ́ kí a fi ọ̀wọ̀ fún ara wa nípa fífúnni ju gbígbà lọ mi ì sọ wípé o ò lè nínú ìrànlọ́wọ́ gẹ́gẹ́ tí mo ti ṣe sọ níwájú nǹkan tí mò ń sọ ni wípé má jẹ́ kí mo wá mo wá ẹ kó ju gbígbà gbígbà lọ ọ̀nà mìíràn tí mo tún wá fẹ́ mẹ́nu bà tó ṣe pàtàkì tó ṣe kókó òun ni wípé ná owó sí ara ẹ ìtọ́jú ara wa ìrínisí Yorùbá ní òun nìtọ́ ni lọ́jọ́ torí tí àwọn èèyàn bá ṣe rí ẹ sí òun náà máa ṣe ṣe kí iná máa ṣe gbé ẹ sí kò dìgbà tí o bá ní ọkàn ńlá kò dìgbà tí o bá ní ilé ńlá nǹkan tó ṣe kókó ni wípé ìwọ̀n tó ní yẹn bíntín tó níyẹn fi tọ́jú ara ẹ̀ nítorí pé àwọn èèyàn kan wà tó jẹ́ wípé àwọn iṣẹ́ kan wà tó jẹ́ kó ti bọ́ sí wọn lọ́wọ́ ṣùgbọ́n nítorí wọ́n ṣe máa fi ara hàn wọ́n wàá wẹ̀ pa à tẹ́lẹ̀ tí mo fẹ́ gbéṣẹ́ twenty thousand lélẹ̀ tí ò tiẹ̀ tó one thousand ká tó máa wàá sọ wípé o fẹ́ gbàṣẹ́ two hundred thousand bí a bá ṣe gbéra wa ó ṣe kókó bá ṣe tọ́jú ara wa ó ṣe kókó ẹ jẹ́ ká ṣe kí ni ká ná owó sí ara wa torí ẹlòmíì kò ní lọ sí bùtíìkì ibi tó ti ń taṣọ ńlá o ṣùgbọ́n tó bá rí ìdúró ẹ̀ wàá rò bí ẹ pé nǹkan tó wọ̀ yẹn ó máa tó kọ́lé ni òwe a nílò láti máa gbéra wa lárugẹ táwọn èèyàn bá ṣe rí làwọn èèyàn ṣe máa gbà ẹ bó bá ṣe gbéra ẹ táwọn èèyàn bá ṣe rí wípé ah ẹni yìí kó tẹ̀ tó mọ̀ wípé o ò tí ì jẹun alẹ́ àná sùn ó ti ṣe kí ni ó ti lọ gbéra ẹ lárugẹ ètò wa ṣe kókó tó ṣe pàtàkì tí mo fẹ́ fi kánlẹ̀ ni wípé hmm, ṣórí nǹkan tí o ò bá rí tí o ò bá ríra ẹ̀ kò sẹ́ni tó lè rí ẹ̀ tí o ò bá ríra ẹ̀ kò séèyàn kankan tó lè rí ẹ̀ tí o ò bá pọ́nra ẹ̀ lé kò sẹ́ni tó lè pọ́n ẹ̀ lé tí o bá mọ ọ̀wọ́ ara ẹ̀ kò sẹ́ni tó lè mọ ọ̀wọ́ ẹ fún ẹ tó túmọ̀ sí ni wípé ní àkótán kókó ọ̀rọ̀ mi ni wípé ní ìgbàgbọ́ nínú ara ẹ̀ ah níní ìgbàgbọ́ nínú ara èèyàn òun ló tóbi jù nínú ọ̀wọ́ ara tí o bá ní ìgbàgbọ́ nínú ara ẹ̀ tó ríra ẹ pé nǹkan yìí mo lè ṣe nítorí àwọn nǹkan míì wà tó jẹ́ wípé ẹlòmíì ó ní lágbára a ti fún ní oore ọ̀fẹ́ yẹn láti ṣe ṣùgbọ́n torí pé kò ní ìgbàgbọ́ nínú ara ẹ̀ ògo tó wà nínú èèyàn kò ní lè jẹyọ tí o bá ní ìgbàgbọ́ nínú ara ẹ̀ ló máa di wípé iṣẹ́ kan wà wá máa fún ma bẹ̀bẹ̀ ẹ jọ ẹ fún mi ẹ jọ ẹ jẹ́ fún mi ní kinní kan ẹ jẹ́ ṣe bẹ́rẹ̀ òdò kan àìní gbàgbọ́ ní ara ẹni olú máa múyàn máa tọrọ àìní gbàgbọ́ nínú ara ẹni ló máa múyàn máa rojọ́ ẹlẹ́jọ́ àìní gbàgbọ́ nínú ara ẹni ló máa múyàn pàpọ̀ ipa àìní gbàgbọ́ nínú ara ẹni ni ò ní lè jẹ́ kíyàn tọ́jú ara ẹ̀ kí la tiẹ̀ ń sọ àwọn ọmọdé òde òní àwọn gan ní ìgbàgbọ́ nínú ara wọn ní àkótán ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú ara wa ohun ló tóbi jù nínú ọ̀nà tí a lè fi fi ọ̀wọ̀ fúnra wa ìjẹ̀bú máa ń sọ̀rọ̀ ọkàn fọfọwọ̀ rárá rẹ̀ onínàgbọ̀n bá mi kọ̀ ẹ̀ máa ń sọ fọ mánà rẹ̀ kẹfọwọ̀ lé nìyàn tó túmọ̀ sí wípé má jẹ́ ìṣòro fún yàn kan má gbẹ́kẹ̀lé yàn kan má sọ pé ṣebí ẹ̀gbọ́n bàbá mi wà ń bẹ ó máa ṣe fún mi ṣebí àbúrò ẹ̀gbọ́n àǹtí ìyá mi kan wà ń bẹ ó máa ṣe fún mi rárá tó o bá ní ìgbàgbọ́ nínú ara ẹ̀ wàá rí wípé ara ẹ ló ń rí àti wọ́ àti ọlọ́run torí tó bá ìwọ ìgbà tó bá gbéra ẹ síwájú làwọn èèyàn máa tó rí ẹ ṣùgbọ́n tó bá gbéra ẹ sẹ́yìn àwọn èèyàn máa ṣe kí ni wọn ò ní rí ẹ bí ara ẹ dáadáa ní ìgbàgbọ́ nínú ara ẹ ẹ jẹ́ kí a gbìyànjú kọ́mọdé kó fọ̀wọ̀ fúnra ẹ̀ ká gbà kó fọ̀wọ̀ fara ẹ̀ kí obìnrin fọ̀wọ̀ fara ẹ̀ kí ọkùnrin fọ̀wọ̀ fara ẹ̀ kí ìyàwó ilé fọ̀wọ̀ fara ẹ̀ kí ọkọ ilé fọ̀wọ̀ fara ẹ̀ kí ará àdúgbò ọ̀gá kó fọ̀wọ̀ farẹ̀ kí ọmọọṣẹ́ kó fọ̀wọ̀ farẹ̀ ẹ jẹ́ kí oníkálukú èmi fún ara mi adébísí ọmọ ìjẹ̀bú tó ń sọ̀rọ̀ yìí ó ń bèmí náà wí wípé kí n ṣe kí ni kí n fi ọ̀wọ̀ fún ara mi nítorí pé tí mo bá ṣe fọ̀wọ̀ fúnra mi làwọn èèyàn ṣe máa bọ̀wọ̀ fún mi tí mo bá wá bọ̀wọ̀ fúnra mi màá lè bọ̀wọ̀ fẹ́nìkejì ẹni tí ò fọ̀wọ̀ fúnra ẹ̀ kò ní lè fọ̀wọ̀ fẹ́nìkejì kókó ọ̀rọ̀ mi gangan nìyẹn wípé ìfọ̀rọ̀faraẹni ó ṣe kí ni ó ṣe pàtàkì ní àkótán ọ̀rọ̀ tí mò ń sọ ni wípé ẹ jẹ́ ká ṣe kí ni ká fi ọ̀wọ̀ fúnra ẹni kí a lè bá fi ọ̀wọ̀ fẹ́lòmíì kẹ́lòmíì náà lè ṣe kí ni kó lè fi ọ̀wọ̀ fún wa ṣé wọ́n rí kó wá tó di wípé mo lọ oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ló ti ń wọlé oríṣiríṣi ìkíni ẹ má bínú o mo lè má lè ka gbogbo ẹ̀tọ́ ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn tí mo bá ti sọ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa bá mi lọ ẹ jẹ́ ká dúró lórí orin torí tí mo bá sọ ti táyé tí mi sọ ti kẹ́hìndé ó lè mú jáde màá fẹ́ ká lọ sí ìyàrá òkè pẹ̀lú orin monaco by dremo ó yá níbẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò akínyín akínyín náà sì ni ètò ẹ wò lórí Orísun TV ni a ṣe wà yìí ṣé mo wí pé oríṣiríṣi nǹkan la ti ṣe ní èní nìkan a ti gbọ́ orin a ti jó a ti rí àtẹ̀jíṣẹ́ a ti rí ìkíni lóríṣiríṣi ẹ wo iṣẹ́ títí wà nìyẹn pàápàá jùlọ èmi ọmọ yín Adébísí ọmọ Ìjẹ̀bú tó tẹ̀dó sí dẹ́kọ̀ iṣẹ́ tí mo gbà nìyẹn ká ṣe kí ni ká máa fi àtẹ̀jíṣẹ́ yín ká fi máa ránṣẹ́ kémi máa bá yín fi ránṣẹ́ sí àwọn tí wọ́n nílò rẹ̀ ẹ wò gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ lọ ní àtìbẹ̀rẹ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ ìjíròrò wa òun ni ọ̀wọ̀ tá a máa fi ọ̀wọ̀ fún ara ẹni a lè tún sọ oríṣiríṣi ọ̀nà tá a lè sì gbà fi ọ̀wọ̀ fún ara ẹni tó jẹ́ wípé tí a bá wà ní tí a bá tẹ̀lé ìlànà yìí ó máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ṣe kí ni kí wọ́n bá ìlànà wa rìn pé tá a bá ti mọ̀ bí a ṣe ń kóra ẹni ní ìjánu a ṣe máa ń bí àdé máa pè àpèpá tí àní máa ṣe oríṣiríṣi àní máa ṣe ṣaṣaṣa ẹnu àní jẹjọ ní nǹkan lọ a máa mọ iyì ara wa a máa mọ bá ṣe lè gbéra wa a máa náwó fúnra wa oríṣiríṣi láti tẹnu bà ètò wá ṣe kókó tí mo fi ká díẹ̀ nílẹ̀ òun ni wípé kí a ní ìgbàgbọ́ nínú ara wa ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ wo àtẹ̀jíṣẹ́ tẹ̀ ń tẹ̀ ẹ sì lè máa tẹ̀síwájú sí orin tí ẹ bá fẹ́ tí wọn bá ti parí ètò yìí a máa ṣe kí ni a sì máa máa jọlọ ẹ máa tẹ̀síwájú ẹ máa tẹ̀síwájú ẹ̀yin ẹ máa sọ sí mi kémi máa bá yín máa sọ síta bẹ́ẹ̀ ṣe ń sọ sí mi ni mò ń sọ síta bẹ́ẹ̀ ṣe ń sọ sí mi ni mò ń sọ síta tí mò ń jù sí orí afẹ́fẹ́ ẹ wo lórí ètò àkìíyín oríṣiríṣi tí ẹ bá fẹ́ polówó ọjà tó bá jẹ́ wípé ẹ ní ọjà kékeré ọjà ńlá iléeṣẹ́ yín lè má ti tóbi látóbi jù àbí ńlá ni ẹ ṣe kí ni ẹ kàn sí wa nǹkan tá a wà fún nìyẹn a máa bá yín polówó tó jẹ́ wípé àwọn etí tó yẹ kó gbọ́ ojú tó yẹ kó rí ọwọ́ tó yẹ kó rà á ẹsẹ̀ tó yẹ kó rìn wá bá yín wọ́n máa lè ṣe kí ni wọ́n máa lè rìn wá bá yín tó bá dẹ̀ jẹ́ wípé èmi náà lè fẹ́ bá sọ̀rọ̀ èmi náà ni orúkọ mi ò tí ì yé padà lórí Instagram lórí Facebook lórí Twitter Adébísí ọmọ Ìjẹ̀bú tó tẹ̀dó náà ni ẹ ta àtẹ̀jíṣẹ́ fún mi ẹ ti ẹ̀kọ́ fọ́lù mi ẹ̀yin náà lè tẹ̀lé mi ẹ tẹ̀lé mi kẹ́ lè máa rí pé ọmọ Ìjẹ̀bú yìí tẹ́ bá ń gbádùn ètò wa ẹ ta àtẹ̀jíṣẹ́ tẹ́ bá fẹ́ ìpolówó ẹ ta àtẹ̀jíṣẹ́ sí mi lórí Instagram lórí facebook lórí twitter àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ tàtẹ̀jíṣẹ́ ẹ̀mí ọmọ yín náà ni adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó kó pé méjì a sì lè máa bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára wa instagram facebook youtube twitter everywhere at orísun tv ẹ má gbàgbé o ohunkóhun tí ẹ bá ní láti bá wa sọ bó jẹ́ ìbéèrè ni àbí àwọn kókó dojúrú tí kò yé yín dáadáa ẹ fẹ́ jẹ́ ká bá yín yànnà náà àwòrán ẹ̀ ẹ ṣe kí ni ẹ ti àtẹ̀jíṣẹ́ sí wa àwa ṣe tán láti ṣe kí ni láti dá yín lóhùn ẹ wo èmi ọmọ yín náà ni Àdébísí ọmọ Ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú Èkó gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ rí pé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ìkẹlẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ìtọ̀ Ìjẹ̀bú owó ẹrú ló ń jòjò nílùú Ìjẹ̀bú ìran bàbá mi kan ò kì jòjò ẹ wọ afẹ́mọ́hún dúdú wá sí ìdánidúró ní wákàtí yìí a máa tún máa bá ara wa sọ̀rọ̀ àmọ́ máa ríra wa gẹ́gẹ́ bí a ṣe máa ń ríra wa kó tó di wípé àwa ń lọ ẹ jẹ́ kí n ju nǹkan kan sí afẹ́fẹ́ kí èmi àti yín ká ṣe kí ni a máa gbádùn ẹ̀ ẹ wò kó tó di wípé mo máa wá lọ ẹ jẹ́ kí bá yín ju orin kan sí afẹ́fẹ́ fún àǹfààní àti ìgbádùn èmi àti yín crazy things by ten ó yá ibẹ̀.